Audio Jungle. Audio Jungle. ẹ káàsán àsìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún tuntun ọdún 2024 ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ló ń dé sójú òrìyàn àti sétí ìgbọ̀nyín láti kàn ní ṣáájú ẹgbẹ́ àwọn kókó inú ìròyìn náà ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ti dá ẹ̀kan nínú àwọn ọ̀gá àgbà iléeṣẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà Halima Shehu ti dá a dúró ẹni tó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ tó jẹ́ ẹ̀kan lára àwọn tí wọ́n dúró ti gómìnà Fubara kọ̀wé fipò lẹ̀ ó ti ní àsìkò rèé fáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti máa gbé àwọn nǹkan ìjà ogun olóró kiri àwọn aráàgbé ìpínlẹ̀ èkó tí í ṣe ìkọlù sí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan tí wọ́n sì rọ́wọ́ tó wọn ìbẹ̀rùbojo bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ èkó bí méjì nínú àwọn ọmọ kéékèèké kan bí wọ́n ṣe di àwátì olúṣọlá oyènẹkàn lóníròyìn yín wàyí o ẹgbọ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu ti bọwọ́ lu yíyọ halima shehu ẹni tó jẹ́ adarí àgbà fún àjọ tí wọ́n pè ní national coordination of the national social investment program agency eléyìí tí wọ́n pè ní asipa gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà rẹ bọ́lá bẹ̀rẹ̀ tinubu ló bọ̀bọ̀ lu yíyọ kúrò ní ipò bí wọ́n ṣe ti pààrọ̀ rẹ̀ òkúta ọ̀bá gbàgbé ṣéwù òun náà ni ààrẹ bọ́lá bẹ̀rẹ̀ tinubu ni ó yàn ní oṣù kẹwàá ọdún 2023 tí ó sì farahàn níwájú ilé ìgbìmọ̀ asòfin àgbà tí wọ́n sì bọ̀wọ̀ lù ní ọjọ́ kejìdínlógún oṣù kẹwàá ọdún 2023 Shehu náà ló ṣiṣẹ́ gẹ́gẹ́ bí adarí àgbà fún àjọ náà níbi tí ó ti fi iṣẹ́ rẹ̀ ilé ìtòyàn láyò sílẹ̀ tẹ́lẹ̀ rí tó sì gba iṣẹ́ náà lókùnkúndùn òun náà ló ti fìgbà kan jẹ́ òṣìṣẹ́ ilé ìfowópamọ́ ní ní ẹ̀ka ìjọba àpapọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ọmọnìyàn àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ jàǹbá láàrin ọdún 2017 sí ọdún 2022 seu òun náà ni wọ́n ni wọ́n bí sí abúlé káfíńdàgì ní ìpínlẹ̀ Katsina tó sì lọ sí ilé ẹ̀kọ́ rẹ̀ ńbẹ̀ tẹ́ ò bá gbàgbé lára àwọn ọ̀rọ̀ eléyìí tí Bọ́lá Ahmed Tinubu ti sọ wípé ẹni tí àwọn bá yàn tí ó bá sì gbìyànjú àti kájú òṣùwọ̀n tàbí tọ́wọ́n bá fi jóye àwòdì tí ó sì lè gbẹ́dìyẹ wípé ìgbé àfẹ́wé ó kọ àwọn ọbẹ̀ làwọn yóò sì máa fi ṣe. látàrí rògbòdìyàn eléyìí tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers lẹ́yìn bíi wákàtí méjìléní ogún eléyìí tí ẹni tó ti fìgbà kan jẹ abẹnugan ilégbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀hún náà edison ẹ̀yẹ ilé tí ó pẹ̀lú fi bọ́wọ́ lù ètò ìṣúná ọdún 2024 pẹ̀lú gómìnà Similáyà Fìbárà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ìyẹn pẹ̀lú àwọn asòfin mẹ́ni ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ àmúgbálẹ́gbẹ̀ẹ́ àti alátìlẹyìn fún gómìnà Similáyà Fubara ni ó ti kọ̀wé fipò sílẹ̀ gómìnà ìpínlẹ̀ Rivers ọ̀hún náà ló ti wá ṣèlérí wípé kò sí bí ìṣẹ̀lẹ̀ bí ò bá ṣe máa ṣẹlẹ̀ nínú ètò òṣèlú ní ìpínlẹ̀ ọ̀hún náà tí yóò dabaru ìṣèjọba òun gẹ́gẹ́ bí Fubara ṣe ti sọ òun náà ló sọ ló ti fi ọkàn wọn tí ó jẹ́ olùgbé ìpínlẹ̀ Rivers ọ̀hún náà ló ti fi wọ́n lọ́kàn balẹ̀ pípé àwọn yóò máa sa ipá wọn láti lè jẹ́ kí ètò ìṣèjọba àwọn kó máa tẹ̀síwájú kí wọ́n sì máa jẹ ìgbádùn irẹ̀ bí wọ́n ṣe ń lọ. gómìnà fubara jẹ́ kí ilé ìkórè mọ̀ nígbà tó ń sọ̀rọ̀ níbi ìsìn ìrékọjá sínú ọdún tuntun eléyìí tí wọ́n ṣe nínú ilé ìjọsìn st paul eléyìí tó wà ní agbègbè òpópó ní fún ti ọdún 2020 fún ilé ti àwòyé níbẹ̀ ló ti sọ wípé àwọn ti ṣetán láti dúró lórí ẹsẹ̀ wọn tí wọ́n sì máa fààyè gba nǹkan kí nǹkan láti dàbàrò àlàáfíà ìpínlẹ̀ Rivers. àwọn àjọ kan tí wọ́n pè ní Middle Belt Forum òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbójú àgàn pẹ̀lú ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àwọn ọmọ ogun lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyẹn ọ̀gágun Taoreed Lágbájá níbi tó ti sọ̀rọ̀ wípé kí wọ́n máa gba àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láàyè láti máa ní àwọn kànjà olóró bíi àwọn ọ̀bọ̀n ní ọwọ́ wọn lágbájá ló sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó sọ wípé láàrin bó ti wù kó máa le tó nírú àsìkò yìí àti wípé nínú wípé èèyàn fẹ́ dòla ẹ̀mí ara rẹ̀ wípé kò sí lábẹ́ òfin àti pé wọn gbọ́dọ̀ fi ààyè gbà lórílẹ̀‐èdè nàìjíríà yìí kí oníkálukú máa ní àwọn kan jẹun lóró ìbọn ṣùgbọ́n nínú àtẹ̀jáde ilé tí wọ́n fi léde ní ọjọ́ àìkú monday tí ń ṣe àná ọjọ́ kìíní oṣù kìíní ọdún twenty twenty four àjọ middle belt forum yìí òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dá padà fún ọ̀gá àgbà àwọn ọmọ ogun ilé wa ìpè nírú rògbòdìyàn eléyìí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà yìí wípé irú àkókò yìí òun náà ló tó fún ọmọ orílẹ̀‐èdè nàìjíríà kó ní kálukú kó máa níbọn àléwọ́ tàbí ìbọn àgbékiri láti lè máa dóòlà ẹ̀mí ara rẹ̀ ẹni tó jẹ ààrẹ gbogbogbò fún àjọ NBF ọ̀hún dókítà Bitrus Bongo òun náà ni ó sọ wípé àsìkò rèé o fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti máa gbé ìbọn tiwọn náà káàkiri láti lè máa dóòlà ẹ̀mí ara wọn. arákùnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ Rafiu Ọ̀dẹ́yẹmí ẹni ọdún mẹ́tàléní ní òpin ọ̀sẹ̀ yìí òun náà ni wọ́n ti rọ́wọ́ tó láti ọwọ́ àwọn tí wọ́n jẹ agbègbè kan ní ìpínlẹ̀ Èkó níbi tí ó ti ń gbìyànjú láti lè lọ láti lè lọ pa ẹnì kejì rẹ̀ ní ara àwọn tí wọ́n wà nínú ọmọ ẹgbẹ́ òkùnkùn pẹ̀lú wọn ìṣẹ̀lẹ̀ òun náà ni wọ́n fi díẹ̀ múlẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó níbi tí àwọn ará agbègbè náà tí wọ́n ti kófìdí wọn bí àwọn èèyàn bí wọ́n ṣe pọ̀ lọ́pọ̀ yanturu láti lè lọ ṣe ìkọlù sí àwọn kan níbẹ̀ náà ni wọ́n ti rọwọ́ tó arákùnrin Rafiu yìí tí wọ́n sì ti mọ ẹni tí wọ́n fẹ́ rọwọ́ tó ẹni tí ó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ìyọ̀n Benjamin Hundeyin fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà múlẹ̀ lójú ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ X rẹ̀ Hundeyin ní ilé tó gbóṣùbà kárí fún àwọn tí wọ́n jẹ́ tí wọ́n jẹ́ olùgbé agbègbè náà fún ìgbésẹ̀ eléyìí tí wọ́n gbé láti lè dóòlà ẹ̀mí ara wọn àti láti lè rọ́wọ́ tó Rafiu yé pẹ̀lú bí wọ́n ṣe ṣe òfin lọ́wọ́ ara wọn tí wọ́n sì fà lé ọlọ́pàá lọ́wọ́. lọ́dún tuntun ká máa gbàdúrà wípé ká má sọnù bẹ́ẹ̀ kọ́mọ wa náà kó má sọnù àwọn ọmọdé méjì léńjẹ kan tí orúkọ kan jẹ́ Amirat Adeniji tí ìkejì sì jẹ́ Khadijat ó ní ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n mà ti di àwátì ní agbègbè àjẹgúnlẹ̀ ní ìpínlẹ̀ Èkó eléyìí tó ti fa hílàhílò sí agbègbè náà ní ọdún kọlà gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ọmọdé wọ̀nyí òun náà ni wọn ò rí táwọn mọ̀lẹ́bí náà sì sọ wípé ó ṣeéṣe kó jẹ́ wípé àwọn ajínigbé òun ni wọ́n jí wọn gbé nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ọjọ́ àìkú lọ́jọ́ lọ́jọ́ ajé Monday ìyẹn baba Amira ìyẹn àti baba Rasheed Adeniji ló sọ wípé àwọn ọmọ náà ò ní wọ́n pòórá ní ọdún kọlà ìyẹn ọjọ́ kọkànléní ọgbọ̀n oṣù tó kọjá ọdún tó kọjá ní ilé rẹ̀ ilé tó wà ní òpópónà Mubi Àjẹkúnlẹ̀ Àpápá ní ìlú Èkó gẹ́gẹ́ bí ó ti sọ ò ní àwọn èèyàn tó dí wọn gbẹ̀yìn òun náà ni wọ́n ní wọ́n ní agbègbè náà tí wọ́n sì sọ pé ó ṣeé ṣe tí pé wọ́n lọ ra àwọn nǹkan ìpápánu tí wọ́n fẹ́ fi jẹun ni. ẹ̀yin ará kì í dùn púpọ̀ ṣókí báyìí náà ni ọbẹ̀ ògè ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ní jù bá lọ fún ti ọ̀sán níyì fún àwọn ìròyìn síwájú sí i ẹ máa kàn sí wa lójú àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa lójú òpó facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lójú òpó youtube bàbá gbàgede ìmọ̀ tv instagram gbàgede ìmọ̀ underscore twenty two yóò ṣeṣe o bẹ́ẹ̀ ni ọkọ tàbí ìkejì tẹ́ fẹ́ bá wọn sọ ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ilé ètò lọ tó ń bọ̀ lójú àmúhùnmáwòrán yìí yé kí a tó máa lọ ẹgbẹ́ àwọn kókó nùrè náà lẹ́ẹ̀kan sí i. lára àwọn tí ààrẹ bọ́lá ahmed tinubu tí wọ́n yàn láti jẹ olórí àwọn ẹ̀ka ìjọba àpapọ̀ kọ̀ọ̀kan Halima Shehu tó jẹ́ olórí ẹ̀ka ìjọba NSIPA òun náà ni ààrẹ Bọ́lá Ahmed ti yọ tó sì ti pààrọ̀ rẹ̀ ẹni tó jẹ́ abẹnugọ olẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ rí ti kọ̀wé fipò sílẹ̀. àjọ kan ti sọ wípé àsìkò rèé fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti máa ní ìbọn tiwọn àwọn olùgbé agbègbè ìpínlẹ̀ èkó kan ti rọ́wọ́ tó ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan ìbẹ̀rùbojo bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ èkó bí àwọn ọmọ méjì kan bí wọ́n ṣe di àwátì ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà níjọba ìlọ́fútọ̀ ọ̀sán ní olúṣọlá oyèlẹ́kà lóní ìròyìn yín ẹ ṣeun bí ẹ ti ń wò wá ẹ mọ ẹ ṣeun. Audio Jungle. Audio Jungle.